هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ òun náà ni ọlọ́run ọba tí a dúpẹ́ fún àjẹ́rìí pé ọlọ́run ọba rẹ̀ òun nìkan ni ọba tí ó tọ́ láti máa jọ́sìn fún òun sì nìkan ni ọba tí ó tọ́ láti máa tọ́pọ̀ àtọ́ra lékún ìkí ọlọ́wọ́n bá fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn alẹ́ anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. eléyìí tí a bá lọ òun náà ni àlàyé nípa alṣulul àlàyé nípa àgbọ́yé alṣulul nínú àkídà àwọn oníṣòfin ní abẹ́ àkórí التصوف والصوفية في ضوء الكتاب والسنة lábẹ́ àforí ìmọ̀ ṣe Islam pẹ̀lú ìlànà àtòròyé àwọn oníṣúfí nínú àgbọ́yé alkitab tírà ọlọ́wọ́ bá àti sunna nabi sallallahu alayhi wa sallam ilé ìtura pé à ń ti àgbéyẹ̀wò ẹ̀ lọ ní abẹ́ àkòrí eléyìí òun náà ni a ti débi ọ̀rọ̀ nípa al-hulul kí ni nǹkan tí agbàlẹ́ pẹ̀lú al-hulul àdíwẹ́kẹ́ ni àgbọ́yé Islam nípa al-hulul ilé tí a mọ̀ sí wípé ká nígbàgbọ́ ká ní àdìsọ́kàn wípé ọlọ́run ọba àlíkẹ́lá ó ń bẹ nínú gbogbo nǹkan gbogbo àwọn ẹ̀dá pátá ọlọ́run ọba kó sínú wọn ọlọ́run ọba wà ní ara wọn eléyìí báyìí ó jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ àkídà àwọn oníṣọ́fọ́ eléyìí tá ń gbé ẹ̀wù lọ. àwọn ní hadith kan bẹ ilé tó ń pé àwọn oníṣòfì yìí tí wọ́n máa ń lò láti fi dá ìrú sílẹ̀ sínú àgbọ́yé àwọn èèyàn lórúkọ àwọn onísúfí ẹni ànù pátápátá gbà ni wọ́n tọ́yẹ́ pé wọ́n dẹ̀ tó ń sọ àwọn èèyàn nù látara àwọn àyà Qur'an tí wọ́n máa tú ní ìtúkùtù láti fi lè gbé àkídà burúkú wọn ẹlẹ́ṣẹ̀ àti láti fi lè polongo àkídà wọn káàkiri àtàwọn ṣàkóso ànábì fún ara fún àfọmọ tó ní ìjókòtò ìgbà míì wọn tú ara Quran wọn àdẹ tú hadith ànábì sallallahu alaihi wasallam bí ìgbà wípé wọn àgbálẹ̀ tó kọjá rí wọn tú ní tukutu burúkú ní àwọn ọ̀rọ̀ tó pé téèyàn bá gbọ́ ló mọ ìyá yẹn lẹ́nu wípé ṣé ẹni tó lè tún kéwù yìí ṣé lè yí rò pé àwọn tó ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ pé amoko mẹ́kọ̀ọ́ ni wọ́n ni àbí báwo lè ní ṣe jìnnà sí ìmọ̀ ẹ̀sìn tó bá báwo lè ṣe jìnnà sí ẹ̀kọ́ ẹ̀sìn tó báyìí. ẹ̀rọ ìgbẹ́gẹ́ àti wáyà وإن استقاموا على الطريقة لأسقيناهم ماء kéèyàn máa túmọ̀ rẹ̀ sí wípé ẹ̀rí pé ká máa ṣe pọ̀rí kọ̀ yẹn wàhálà ìsàkọ́ mú àìlọ́pàá kọ̀ ọlọ́run tó wá kó wọ́n bá dúró déédéé lórí ọ̀nà ọ̀nà àwa ni eléyìí tó pé ó tó wá bìtàrí pẹ̀lú alìbàtílá wà aláwùsàtọ́mú àmọ́tàmọ́tàbí làásẹ́ináhùn má àmọ́dàkọ̀ làásẹ́ináhùn má àmọ́dàkọ̀ ọlọ́run bá ní àwọn ọmọ wípé àbá máa fún wọn mú omi ọ̀rọ̀ báyìí kan lájú lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní. wàhálà ìsọ̀kọ́nà yàtọ̀ yìí kọ́ òun wá títí pé tó bá ń kọ́ bá dúró sórí tọ̀ríkà mi tó bá ń kọ́ bá ń ṣe tọ̀ríkọ̀. ẹ wo bẹ́yẹn ṣe tú àwọn Al-Qur'an ní ọ̀nà ìfẹ́ inú tó ga jùlọ kò yára níbi yìí so ó máa ń yà rẹ̀ lẹ́nu gbúrú náà ni wọ́n ṣe nínú hadith hadithu tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Hurairah tí Abu Hurairah gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí anabi sallallahu alayhi wa sallam gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam sọ pé inna Allah qala lájúlájú Ọlọ́run ọba àlíkẹ́lá ó sọ wípé man aada li waliyan faqad aadhantuhu bil harb Ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá bá ẹni tó nímọ̀ nípa àṣẹ ní ọlọ́run ọba tí ó sì ń dún ní máyì máa tẹ̀lé àṣẹ ní ọlọ́run ọba tó dẹ̀ ní ìṣìláàs nínú ìbáàbà rẹ̀ ẹni tó ń pè ní àlùwálí yìí nìyẹn. àlùwálí àbí dínì láti subhanahu wa ta'ala al-muwadhibu ala ta'atihi ẹni tó yẹ kó nímọ̀ nípa àṣẹ ọlọ́run ọba tó sì ń dún ní máyì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tọ́ndúrú mà yìí máa tẹ̀lé ọlọ́run bá àmúkọ́ sọ̀tọ́ ọba ọ̀gáfìhì ẹni tó ń ṣe ìṣláàt ẹni tó ń pè gbogbo àwọn ẹ̀sìn rẹ̀ tó ń sọ àwọn ìjọsìn rẹ̀ tó ń sọ ó ń ṣe ó ń ṣe nítorí ọlọ́run bá nìkan ẹni tó ń pè ní wàlíyù lọ́ọ̀ nìyẹn ọlọ́run bá nìyẹn tó bá bárò ẹ̀rọ yẹn báyìí sọ̀tá. fọkọ́t àgbẹ̀ntùmù bẹ̀ṣọ́ọ̀ èmi ọlọ́run bá wà lọ́kẹ́ mo ti fi máa èmi ọlọ́run bá nígbà tí kéde fún bíhùn lọ wọn nìkan wípé wọn ní báyìí yóò parun ìtumọ̀ pé mi ọlọ́run bá nígbà láti kéde ogun pẹ̀lú irú ẹni yìí nìyẹn èmi ọlọ́run bá sọ báyìí bá sí ẹnu yìí yẹn pé ọlọ́run bá nígbà ti ìlànà rẹ̀ ọlọ́run bá fi mọ ẹni náà ọlọ́run ọba àdìpẹ́lá polongo fún ẹni náà ọlọ́run ọba àdìpẹ́lá ó jẹ́ kí ó yí ẹni náà yí pé òun ọlọ́run ọba àdìpẹ́lá parun ọlọ́run ọba àdìpẹ́lá dẹ̀ sí ìyà ìyà tó ní agbára ọlọ́run ọba àdìpẹ́lá ó fi jẹ́ tẹ̀síwájú ọlọ́nípa ọ̀rọ̀ takọ́rọ̀bà àríyá àjí ibiṣẹ́ yìí àṣàbà iléyà ní mọ̀tàrọ́tù àrí. ọ̀rọ̀ ni ẹrú ìlú ọlọ́ọ̀ba ọ̀rọ̀ àti ìlú ọlọ́ọ̀ba ẹrú ìlú ọlọ́ọ̀ba kò lè di ẹni tí èmi ọlọ́ọ̀ba àlékẹ́lá nífẹ̀ẹ́ sí pẹ̀lú nǹkan tẹ́mi ọlọ́ọ̀ba àlékẹ́lá nífẹ̀ẹ́ sí tẹ́tọ́ ọlọ́ọ̀rọ̀ nǹkan ọlọ́ọ̀ba àlékẹ́lá sí lọ́rùn rẹ̀ lé lórí kò sí nǹkan kan tí ẹrú lè fi ṣe ìjọsìn fún ọlọ́ọ̀ba kò sí nǹkan kan tí ẹrú lè fi súnmọ́ lọ́wọ́ ọba tó náà bá nífẹ̀ẹ́ sí tó ju nǹkan àwọn àbàlẹ̀ kí láti lọ́rùn yẹn lé lórí lọ. nítorí pé àwọn àbàlẹ̀ kí láti nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ wọ̀nyí jù lọ nítorí ẹ̀lọ́ ọba àlẹ́ kí láti sí lọ́ọ̀rọ̀ yẹn tí èèyàn gbọ́dọ̀ mọ́ṣe. nítorí pé ọlọ́wọ́ ọba àlẹ́ kí láti nífẹ̀ẹ́ sí ká máa ṣe àwọn iṣẹ́ wọ̀nyí jù lọ táwọn ti gbọ́dọ̀ mọ́ṣe nítorí ẹ̀lọ́ ọba àlẹ́ kí láti sí lọ́ọ̀rọ̀ yẹn yí pé ọ̀rọ̀ yẹn ni وما أزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ọlọ́run bá ní ẹrú mi ò tó wá níyẹ kò ní gbòlẹ́ ní tọ́ba mójútó ọ̀rọ̀ yẹn tán kò níyẹ kò ní gbòlẹ́ ní tí ó máa sún mi ọlọ́run bá tí ó máa jọ́sìn mi ọlọ́run bá pẹ̀lú àwọn iṣẹ́ tí ò kí ń sọ̀rọ̀ yẹn tó jẹ́ sí wípé ó lóore láti ṣe lọ́wọ́ ọba òun náà pé ní ànàwáfì ẹrú mi ò ní yẹ kò ní gbèrè ẹni tí ó dùn máwọn nǹkan wọ̀nyí àtà òṣèbàhù tèmi ọlọ́wọ́ ọba ní kíló fi nífẹ̀ẹ́ rẹ̀ títí tèmi ọlọ́wọ́ ọba ní kíló fi nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn ò ní yẹ kò ní gbèrè ẹni tí ó máa ṣe lọ́wọ́ ọba pẹ̀lú àwọn ànàwáfì àwọn náfìlà títí pa tí ó dùn ní máa dúpọ́ lọ́wọ́ ọba ní kílá tèmi ọlọ́wọ́ bó ti wá nífẹ̀ẹ́ rẹ̀ fàyílà àṣàṣù ọlọ́run tèmi èmi ọlọ́run ọba àríkí ọlá máa di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ máa di èmi ọlọ́run ọba àríkí máa di etí rẹ̀ wà bá sára hu lẹ́bí yóò fi rú bíyì ojú tí rí náà èmi ọlọ́run ọba àríkí máa di ojú rẹ̀ wà yá dàbò alẹ́ ti yẹ́ fi ṣubí hà àti ọwọ́ ọ̀hún tó fi ń gbà nǹkan mú èmi ọlọ́run ọba àríkí máa di ọwọ́ náà wàríjìláhù lẹ́tí yẹ́mṣì ìbíhà èmi ọlọ́wọ́ bá àlékẹ́ lá máa di ẹsẹ̀ rẹ̀ tó fáàrì wà ní sàrẹ́lẹ̀ ní lára ìfẹ́ ọlọ́wọ́ bá ní tọ́ba tí ń bi nílẹ̀ tọ́ba tí ń tọrọ àtẹlọ́rùn ní ọlọ́wọ́ bá èmi ọlọ́wọ́ bá àlékẹ́ lá máa fún wọn ní sàrẹ́zánì lára ìzánà ọlọ́wọ́ bá ní tọ́ba tí ń tọ́ba lẹ̀ tí ń wá ìsọ́nà dòmí ọlọ́run bá fẹ́ wá ìsọ́nà dòmí ọlọ́run bá àmẹ́lọ́ ọba máa sọ. àwọn àtúntí tó parí hadith yẹn ibi táwọn fẹ́ ń lò ní báyìí ó ní pé ọlọ́run bá ní kó ti sọ́mọ ẹrù lẹ́bi ẹ̀sùn mẹ́rin dìgbì èmi ọlọ́run bá di etí rẹ̀ ti ní ń gbọ́rọ̀ ìtumọ̀ eléyìí báyìí lọ́dọ̀ wọn ni wípé ajẹ́ ti wípé ọ̀rẹ́ ìrìnàbọ̀ làwọn kẹ́lẹ́ òun ni etí ẹni yẹn ọlọ́run bá di etí ẹni yẹn pẹ̀lú wípé etí ẹni yẹn yóò máa ojú ẹni yẹn ọlọ́run bá di ojú yẹn yẹn ni pé ojú yẹn ojú yẹn ọlọ́run lójú ojú yẹn ọlọ́run bá kọ sínú ojú yí padà sí ọlọ́run ojú di ọlọ́run bákan náà ọlọ́run yóò di eléba ní pé ọlọ́run ọba àdékẹ́lá pa sínú ẹ̀dá yìí ó kó sínú àwọn eríkèríkè ara wọn yìí nínú àwọn ẹ̀rí tí a mú láti fi dá àrùjá sínú àgbóyè àwọn èèyàn ní ẹlẹ́pà ọ̀rọ̀ al-hulul tó yìí yẹ́lẹ́gbẹ̀ nǹkan tí ọlọ́run ọba àdékẹ́lá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam kọ́ lé léyìí báyìí nítorí àwọn àdékẹ́lá sọ ní pé ẹ̀rú ṣe máa ń sọ àwọn eríkèríkè ara rẹ̀ bẹ́ẹ̀rú máa ń sọ àwọn eríkèríkè ara rẹ̀ yìí tẹ́lẹ̀ fi wà lẹ́hàlẹ́rà kú wọn níbi kí àwọn eríkè yìí kí wọ́n má parun kí àwọn eríkèríkè ara yìí kí jàǹbá má ṣe wọ́n ọlọ́run ọba àlekẹ́lá sọ etí ẹni náà kí nǹkan má etí ọlọ́run lọ sí ibi àwọn nǹkan tó lóore àti àwọn nǹkan tó sàǹfààní fún etí náà lọ́wọ́ bá nìkẹ́ lọ́wọ́ tó etí náà sọ́nà láti máa débẹ̀. ọlọ́run bá nìkẹ́ lọ́dẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó ní etí náà lórí bí ó ṣe máa lo etí yẹn síbi tọ́lọ́wọ́ bá nìkẹ́ láfẹ́. ọlọ́run bá nìkẹ́ lọ́dẹ̀ máa ran ẹni náà lọ́wọ́ kúrò níbi gbogbo àwọn gbogbo àwọn ìnira àti àwọn ìfọ́pẹ́pẹ́ pátápátá pẹ̀lú àwọn àlejò ọmọ sọ ẹni náà fún mẹ́ nǹkan tí ọlọ́run bá àlejò ń sọ ni pẹ̀lú pé ọlọ́run bá àlejò yóò di etí yẹn ni pé ọlọ́run bá àlejò yóò di ẹni tó yẹ pé yóò máa sọ etí yẹn ọlọ́run fún rẹ̀ ni yóò máa sọ etí náà yóò sì máa fi etí yẹn àtẹni tó ní etí náà yóò máa fi ṣe kòǹgá lọ síbi tó sára yóò máa fi ẹni yẹn ṣe kòǹgá lọ síbi tó sàǹfààní fún yóò sì máa ràn lọ́wọ́ kúrò níbi gbogbo aburú yóò sì máa sọ kúrò níbi àwọn ìnira bẹ́ẹ̀ náà ni àwọn oríkèéríkè ara tó kù ọlọ́run ọba ni ó máa sọ ni ìtumọ̀ pé ọlọ́run ọba àlékelé ó di àwọn ẹ̀yà ara wọ̀nyí nìyẹn. ìgbà pé ọlọ́wọ́ bá àdékẹ́ ọlọ́wọ́ kan sínú àwọn ẹ̀yà ara wọ̀nyí ọlọ́wọ́ bá àdékẹ́ ní ọ̀wọ́ ajé ojú rẹ̀ ọlọ́wọ́ bá ní ọmọ ajé etí yẹn etí ọmọ ajé ọlọ́run ojú náà ọlọ́run ọwọ́ náà ọlọ́run ẹsẹ̀ náà ọlọ́run lórí ní orí ẹ̀yà ara òun nìkan bá ní ojú alákọ̀ọ́kọ́ ọlọ́run ojú ẹlẹ́kejì ọlọ́run ó di méjì ọlọ́run méjì etí alákọ̀ọ́kọ́ ọlọ́run etí ẹlẹ́kejì ọlọ́run ọlọ́run di mẹ́rin ọwọ́ méjèèjì ọlọ́run ọlọ́run di mẹ́fà lára rẹ̀ ọwọ́ ẹsẹ̀ méjèèjì ọlọ́run ọlọ́run di mẹ́jọ àti gbogbo àwọn tọ́mọ́ rí báyìí a jẹ́ pé ọlọ́run ọba ti wá pọ̀ nìyẹn kì í ṣe ọkàn nìyẹn. rárá ọ̀wá sì kankan nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó tú àdísù yìí síbi táwọn oníṣòwò ń tu sí kò sí kankan nínú àwọn sàhábà rìbùrẹ́rù lọ́yà aláìhìm tó gbọ́ àgbọ́yé àdísù yìí lọ síbi táwọn oníṣòwò ń gbọ́ yìí lọ. lábàbà bá wàlá ọmọ wàlá ọmọ wàlá àlì wàlá ọmọ ìhùwà sàhábà àbúbákì ọ̀gbọ́n bẹ́ẹ̀ umar ọ̀gbọ́n bẹ́ẹ̀ usman ahẹ́lì ọ̀gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì nínú àwọn nínú àwọn sọ̀hábà tó ti yàtọ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà kò sí àlè kankan tó gbọ́ yíba yìí nínú àwọn sọ̀hábà. bẹ́ẹ̀ náà ni àwọn tó kọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn ọ̀pọ̀dé àwọn kò sí àlè kankan tó gbọ́ hadith yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà àyínmá tó àrùbá kò bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n tún kí ọlọ́dọ̀ tí wọn náà kò sẹ́ni kankan tó gbọ́ hadith yé bẹ́ẹ̀ àwọn àfi àwọn ẹni àánú yìí nìkan tó ń gbà ń fi ọlọ́run wa àlékè láwọn ará gbogbo ẹ̀dá. náà njó tó wá jẹ́ kí ọmọ wa njó tó wá ṣe rọ́dù fún wọn lórí yìí ní pé nítorí àwọn àfẹ́kẹ́ ń sọ nínú hadith yìí àwọn tó jẹ́ wòlíì ọlọ́run mẹ̀nìhádà ni wàhíyàn àwọn tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run ọba tí wọ́n mójútó ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba tó tó wọ́n ń ṣe náà fílà àwọn wòlíì ọlọ́run ọba àlejẹ́lá ní òun máa sọ etí wọn òun di etí wọn òun di ojú wọn òun di ọwọ́ àtẹsẹ̀ wọn. àwọn tó sọ àwọn tó ọlọ́run wà máa yà záàlù àbí wà máa yà takọ́rọ̀ bu àbí ìṣẹ́yìn àhábà ilayya mimma aftaratuhu alayhi ẹ̀rú mi òmìnir náà súnmọ́ mi ọlọ́run bá pẹ̀lú nǹkan kan tẹ́mi ọlọ́run bá àlékelá nífẹ̀ẹ́ sí jùlọ àyàfi nǹkan tẹ́mi ọlọ́run bá àlékelá ṣe lọ́rọ̀ yẹn lé lórí. wà á máa dábò àbí yàtàkọ́rọ̀bù iléyà bí nàwábí àhàtà òṣèbàhù ẹ̀rú mi ò tó wá níyà kò ní gbèlẹ́ ní tí ó mójútó àwọn náfìlà àti tẹ́mi ọlọ́run bá àlékelá fi fẹ́ rẹ̀ ó túmọ̀ sí pé àwọn tí bá mójútó ọ̀rọ̀ ẹ̀yàn àti pásítọ̀ kíọ̀kì náà táwọn náà mójútó àwọn àti nábìlà ni tọ́jú ní gbogbo nǹkan àti máikrófóònù yìí lẹ́bi pé hadith tó ń mú wáyé kìí ṣe dẹ̀lí ìlú wọn lórí lára nítorí ètò ìwọ̀n bá lórí pẹ̀lú ọjọ́ pé àti ẹ̀dá ṣáájú àgbẹ̀kọ́ ẹ̀rọ àbújá láwọn ọ̀gbọ́n ẹ̀dá yẹn fi ń jọ̀dá. àwọn tó ń tí ń bá rí báyìí àwọn tó já òlìyá òmò ni. Nítorí ọ̀pọ̀ ìlú gbọ́dọ̀ gbà lọ́rọ̀ tó wà ní ẹ̀rọ ìsàlọ̀ láti wá sọ àwọn ọ̀gbọ́n pẹ̀lú pípẹ́ àwọn ọ̀rọ̀ akẹ́lẹ́ òdi etí wọn ni pé ọ̀rọ̀ àbá máa sọ. Àwọn ọ̀rọ̀ àbá máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn ẹni ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá àdékẹ́lẹ́ máa sọ wọn yóò máa fi wọ́n ṣe kò ń jẹ́ oore yóò máa fi wọ́n ṣe kò ń jẹ́ tọ́ka àǹfààní sí wọn ìṣe mú àǹfààní wá bá wọn yóò máa ṣe kíni yóò máa ràn wọ́n lọ́wọ́ fún gbogbo aburú yóò máa kọ́ ọ lọ́wọ́ yóò sì máa ràn wá láti máa tẹ̀lé tọ́lá ọ̀rà nǹkan tí hadith ń ṣàlàyé nìyẹn. naam lẹ́yìn ilé báyìí lẹ́yìn tí a ti ka hadith yìí tán táwọn ti ní táwọn ti ṣàlàyé àgbọ́yé hadith yìí ní ìbámu sí àgbọ́yé àwọn ẹni ìṣáájú àwọn sálàfù sọ́ọ́lẹ́ àwọn ẹni rere tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ńlá ní umma yìí tí wọ́n ti kọjá lọ òun náà làwọn sàhábà ridwanullahi alaihim àti àwọn tí wọ́n jọmọ kéwù wọn. náà ẹ jẹ́ ká lọ síbi alqawlu bi wahdatil wujud lẹ́yìn dájú sàlàyé nípa alhulul eléyìí tó kàn nínú àwọn ntí a tún fẹ́ tẹ̀mọ́lẹ̀ sí nínú àwọn àna àti àwọn kókòrò iṣẹ́ kékeré tí wọ́n wà nínú àdìsọ́kàn àti nínú iṣẹ́ eléyìí tí ń bẹ nínú àkéde àwọn oníṣòfì òun náà ni alqabu biwahdatil wujud káàkiri gbogbo nǹkan tí ń bẹ pátá ẹyọ kan náà ní gbogbo wọn kágbà pé gbogbo ọ̀dá ẹyọ kan náà ni kí dẹ̀ ní nǹkan náà alhaqqu nìyẹn gbogbo nǹkan tó ń bẹ pátá òun náà ni alhaq nígbà wọn alhaq yìí tán gbà wọn pẹ̀lú ẹ̀ náà ni pé ọlọ́run gbogbo nǹkan tí ń bẹ yẹ́yẹ́ ọlọ́run ni òun náà ń pè ní wahdatul wujud kágbà pé ọlọ́run ọba nìkan ní bẹ kò rí bá mi sọ yìí òun bẹ́ẹ̀ òun ni ìpinnu tó ga jùlọ nínú ìpele àdìsọ́kà àwọn oníṣòfì ìpele yìí òun ìwé kíni káwọn oníṣòfì àyàtàṣàbàhù bí sífàtì láhì fi záàmìhì wọ́n máa sí ọlọ́run ọba jẹ kán máa jọ ọlọ́run ọba nínú àwọn ìròyìn ọlọ́run ọba nínú èròǹgbà tiwọn. فيكون أحدهم إلها يهلم كل شيء ìkọ̀kan ni wọ́n máa jẹ́ ọlọ́run tó kó ogun rẹ̀ yóò mọ gbogbo nǹkan kò ní sí nǹkan kan tí ò ní mọ̀ gbogbo ọ̀mọ̀ ni ó mọ̀. wọ́n yàtọ̀ sọ́rọ̀ fún yóò sì máa darí gbogbo ẹ̀ yìí gbogbo nǹkan wá ká ní ọ̀rọ̀ rẹ̀ tí ó máa darí. eléyìí báyìí òun ló gbé wọn lọ síbi àlùkọ́rù ìwà láti rùjú kálọ sọ wípé gbogbo nǹkan tí ń bẹ pátá àwọn náà bá ní gbogbo ẹ̀. wà á nà kúlẹ̀ ṣéyìn ìnáma hu Allah kábà tí gbogbo nǹkan tí ń bẹ pátápátá Allahu náà nìyẹn ọlọ́run bá nìyẹn. wà á nà lọ́hùn wà lẹ́bi tẹ̀tọ́n wà ìdáhù wà lẹ́yìn sàwọn náà kà ṣéyìn ààkọ̀ máa hù kábà tó ọlọ́run bá nìkan ní exist ọlọ́run ọba nìkan ní ń bẹ ọlọ́run ọba nìkan nìkan ní ń sẹ̀mí ọlọ́run ọba nìkan nìkan ní ó ń bẹ kò sí nǹkan kan mí pẹ̀lú ọlọ́run ọba mọ́ kò sí nǹkan kan mí má lẹ́yìn ọlọ́run kò yíra ní sùn. ìtàn gbà náà kò wáyé ti rò júdò ní pé lẹ́sẹ̀ náà kà mọ òjúdò illa kò sí nǹkan kan tó ń bẹ àràbọ̀ nǹkan ọjọ́ náà. fàyẹ̀nsà kò sí nǹkan kan ní ìmọ̀ àyàfi kọjá pé ọlọ́run ọba nìkan yóò máa jẹ ọlọ́run ọba nìkan ní bẹ ọlọ́run ọba nìkan ní exist kò sí nǹkan kan mẹ́wàá àyàfi ọlọ́run ọba. naam wọ́n gbà yí pé gbogbo àwọn ìzọ̀rọ̀ wọ́n ní wọ́n máa hábìyì ìzọ̀rọ̀ irú alẹ́ kìnnà rẹ̀ ilẹ̀ mazahir li haqiqatin wahidatin gbogbo àwọn nǹkan táwọn yìí pàrọ̀ táwọn àjámọ̀ kankan ara sí àmì ni wọ́n ń jẹ́ fún nǹkan kan ṣoṣo tí ń bẹ ìyẹn ní pé gbogbo táwọn yìí pátápátá gbogbo àpátápátá èyí ni wọ́n ń pè ní alhaqiqatul ilahiyya lọ́dọ̀ àwọn oníṣòfì pàápàá nǹkan pè ní ọlọ́run ọba gẹ́gẹ́ nu alhaqiqatul ilahiyya oníbẹ́ká gbà wípé ma fil wujudi illa Allah kò sí nǹkan kan tí ń bẹ àyàmíkọ́yẹ́pọ̀ ọlọ́run ní nǹkan o ó dìgbà tá a bá tó gbọ́ iye báyìí ká tó gbọ́ àgbọ́yé nǹkan lọ́lọ́run ká tó mọ láàbà nínú àfihàn oníṣòfì ọ̀rọ̀ àtẹ̀dọ́lọ́mọ nìyẹn kan bí ọ̀rọ̀ àbẹ́sí eléyìí kó lọ́lọ́run ni kan bí ọ̀rọ̀ àbẹ́sí mo mú lọ́wọ́ yìí kó ní fọ́ọ̀rọ̀ mi ọ̀rọ̀ àbá náà ni kan bí ọ̀rọ̀ pé èyí mo jòkó lè ń kọ́ kó lọ́run ọ̀rọ̀ náà ni eléyìí tá àwọn gbé nǹkan lórí nǹkan kó lọ́lọ́run náà ni eléyìí tá àwọn àbúkọ̀ nǹkan kó lọ́lọ́run náà ni eléyìí tá àwọn ajé sọ́rọ̀ nǹkan ọlọ́run náà ni eléyìí tá àwọn ọ̀sọ́rọ̀ nǹkan ọlọ́run náà ni ìwọ eléyìí náà ń pè ní alhàkọ́kọ́tù alìlàhíyà nǹkan pè ní wípé pàápàá ìjọba ìgbàgànù lọ́dọ̀ àwọn oníṣòwò. wọ́n bá yí pé hàrẹ́bì ìlàkíkọ̀ ọlọ́run bá yí gẹ́gẹ́ tá à wí yìí alẹ́kẹ̀ẹ́ tán náà wọ̀ وجوداتها ومظاهرها في هذا القول المشاهد èyí sọ pé ọpẹ kákàkiri tẹpọ káàkiri àtìkọ ọkọ yìí wọn pé òun náà ń tàná wáyà ní gbẹgbẹ rẹ olo olọpọ kákàkiri yìí mọ̀lẹ́rìn wà ní gbogbo dáhàrí eléyìí mọ̀lẹ́rìn ní mọ̀lẹ́rìn ìlà ìkan nínú àwọn náà gbogbo ọkàn ka rẹ káàkiri káàkiri báyìí ni òun náà wà pí àní eléyìí iná tààtà yìí ọlọ́run àwọn àrùn ọlọ́run àti àdáhà àwọn ọ̀rẹ́ tó gbé wọ́pọ̀ wọn lọ́rùn rẹ̀ gbogbo eléyìí gbogbo tí ń bẹ pátápátá yìí àti eléyìí náà àti sìmẹ́ǹtì náà ọlọ́run náà ọwọ́ aláwọ̀ gbogbo nǹkan wọn ká gbà pé bó ṣe rí eléyìí náà nínú àwọn èèyàn tí wọ́n la ṣídà mọ́lẹ̀ wọ́n bẹ̀ tí wọ́n kọ́ sínú tíra wọ́n ní Ibn Arabi wà Ibn Arabi yìí ó ní ó ní ọdún ọgọ́rùn-ún ọdún kẹfà lẹ́yìn hijira sallallahu alayhi wa sallam láti Madina ọgọ́rùn-ún ọdún kẹfà lẹ́yìn hijira òun ó sẹ̀mí ní ìparí ọgọ́rùn-ún ọdún kẹfà títí di ìbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọdún keje ní Ibn Arabi ló sẹ̀mí. irú àkíyà yìí òun náà ní Hallaj Al-Hallaj òun náà lòun náà ló òun ló pèpè sí òun náà lòun náà sì wà lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni ìkànnà àwọn olùmọ̀ ńláńlá tó fi ṣíbí àṣíbí lórí àkídà nínú òun náà ṣe kẹ́ni lòun náà pèpè sí. bẹ́ẹ̀ náà ni aljunaid orí àkídà nínú òun náà wà orí àkídà tó pèpè sí lélẹ́yìí báyìí bẹ́ẹ̀ náà ni Abu Yazid lórí àkídà nínú òun náà wà lòun náà pèpè sí. ṣùgbọ́n ẹni tó lànà jùlọ Eh? òun náà ni Ibn Arabi Ibn ó sì ọ̀pọ̀lọpọ̀ tírà lórí ọ sì ọ̀pọ̀lọpọ̀ tírà tó fi àfihàn àkídà burúkú sínú ẹ̀ ẹni tá ń pè ní Ibn Arabi orúkọ rẹ̀ ni Muhyiddin Ibn Arabi Muhyiddin Ibn Arabi orúkọ nìyẹn. àmọ́ fi làkíkọ̀ mọ̀mẹ́tù dín ni láti mú kí dín kí wọ́n ti ẹni tí ń yí ẹ̀sìn ẹni tí ń pa ẹ̀sìn ni mọ̀mẹ́tù dín. mo fi dín ìmọ̀ arábì ó kú ní ọdún ọgọ́rùn-ún ọdún kẹfà ó lé ogún àmì ó lé ọgbà àti mẹ́jọ òun ni ẹni tá à ń wí yìí ló kú. ó dàgbà sí ìlú Andalus Spain òun ló gbé dàgbà bẹ́ẹ̀ ló dàgbà sí. ṣùgbọ́n ibi tó padà jòkó sí ibi tó padà tẹ́tù sí ilẹ̀ Ṣáàmù ni ilẹ̀ Ṣáàmù ni ó padà fi ṣe ibùjókòó tó padà wá tó padà tẹ́tù sí. àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yẹ wáyé kúfúrù tí ó pọ̀ tí ó fẹ́ ló ń kà òun lọ́wọ́ àlára Ibn Arabi iṣẹ́ àti zandakọ̀ zandakọ̀ òun ní kéèyàn ẹni tí ò lẹ́sìn tí ń takẹ̀sìn ó ń bẹ lára Ibn Arabi Muhyiddin Ibn Arabi ẹ̀ ẹni yìí inú tó wá burú jù tó ṣe lé mà jù òun ni pé àkídà rẹ̀ tí ó tó ń gbé káàkiri tó ń ta káàkiri yìí àkídà rẹ̀ yìí àti mẹ́tìmọ́bù rẹ̀ yìí wọ́n àwọn èèyàn kan lẹ́yìn àkọ́dà àwọn èèyàn yìí tí wọ́n pọn lédè wọ́n gbé sípò tó ga wọ́n gbé sípò martabatu wilaya wípé wòlíì ọlọ́run ni. kódà wọ́n gbé sí wípé òun ni ìparí òun ni pẹ̀kún gbogbo àwọn wòlíì ọlọ́run. wọ́n sì gbé sípò ẹni tó yẹ pé ó yí ẹ̀sìn. náà Ibn Arabi tá à ń sọ yìí onítìrà kan tó kọ ọ́ ń pè ní Fususu al-Hikam Fususu al-Hikam nínú tírà yìí ó kọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ burúkú sínú tírà náà kódà Ibn Arabi ibi tí ó ṣe aburúdé ó gbà yí pé gbogbo ọ̀rọ̀ tó wà nínú tírà yìí o gbogbo ọ̀rọ̀ tó wà nínú tírà Fususu al-Hikam yìí àti àwọn tíra míì tó kọ gbogbo àwọn tíra rẹ̀ olóhùn gba ọ̀rọ̀ yẹn direct látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam òun gba direct látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam bákan náà òun yẹ kọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn láti inú aláwọ̀ mahfuz aláwọ̀ mahfuz tí ọlọ́wọ́ bá yẹ kẹ́lá sọ̀rọ̀ láti inú ẹ̀ lòun ti kọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn pátápátá láì sí gbọ́ òun gbà látọ̀dọ̀ ẹnìkan direct lòun kọ àwọn ọ̀rọ̀ yẹn láti inú Allahul Mahfuz. naam eléyìí báyìí wá ní nǹkan tí òun fún ara rẹ̀ tó ṣe àpèmára rẹ̀ lórí tírà yìí lórí àwọn ọ̀rọ̀ burúkú tó kọ yìí. naam nínú àwọn nǹkan tó wá kọ sínú tírà yìí àwọn tíra tó kọ yìí wọ́n ní tó gbà wípé àwọn ìjọ hù tí wọ́n jẹ́ kèfèrí yẹn káwọn àyàfi rọ́ọ̀tì mùsùlùmí ó gbà pé orí ojú ọ̀nà orí ojú ọ̀nà tó tọ́ ni wọ́n wà àwọn ìjọ Hud ó gbà pé káwọn àyàfi rọ́ọ̀tì mùsùlùmí bákan náà gbà pé Fáráò káwọn mọ́mìnán káwọn mẹ́lẹ̀ ìmáì mọ́mìnì tí ìmáì rẹ̀ pé ni pẹ̀lú ògbọ́n ọ̀dà gbogbo tó ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí á kàbẹ̀ fún wa nínú fùsùsù ìṣíkàmù orúkọ pé fìràhùn mọ́mínú kámínú ìmánì wàláì kódà ó ní àwọn ará fìràhùn tó tú nígbà tí fìràhùn sọ pé ará bukumul ahla ó ní fìràhùn náà ó ní àpẹẹrẹ pé fìràhùn náà gbọ́ta sí ó sọ pé gbogbo èèyàn tí ń bẹ lásìkò fìràwọ́n àti gbogbo èèyàn tí ń bẹ láyé pátápátá ọlọ́run ní gbogbo wọn tẹ́ ẹ̀ sì máa pé fìràwọ́n ní olórí wọn lásìkò yẹn fìràwọ́n ọ̀lọ́gbà so òun ni ó bù àlàyé gbogbo àwọn yòókù náà àrùbáàbù ni wọn ọlọ́run ní gbogbo wọn náà ṣùgbọ́n òun tó ga jù wọn lọ torí pé òun jọba òun ní ti ń darí wọn ìdílé kó pẹ́rẹ́ ẹ̀ ní ànàrọ̀ búkú àlàhàlà ó gbogbo yín náà rọ́bù níyó ṣùgbọ́n àlàhàlà lè ó ní àpẹẹrẹ pé fìlà àwọn ẹ̀jẹ̀ kìíní ọgbọ́ àkídà yé nu sẹ̀mẹ̀ pé wọ́n pé wọ́n ti dá sí wùjú rí méjì rẹ̀ pé gbogbo nǹkan ọlọ́run ni ó gbà pé ah, fìlà àwọn ẹ̀gẹ́ gbàgbọ́ yé àkídà ti wá ṣẹ̀dá ti wùjú pé gbogbo àgbà gbogbo àwọn èèyàn ti ń bẹ láyé pátápátá ọlọ́run ni wọ́n ṣùgbọ́n tí fóun ga jù wọ́n lọ tí fóun lọ bá wọn òun òun darí àlámọ̀rí wọn ló ti fi ahun lẹ́ ló ti fi ìròyìn yẹn ló ti fi ìròyìn ara ti pé ana rabbukum al-a'la ana rabbukum al-a'la tàbátọ́lá ìṣàlá padà sàlàyé ẹni kan pé wọ́n mú àwọn ará àwọn ìdẹ̀mọ̀ tú ní tukutu wàláì wọ́n máa tú ní tukutu kò yẹ ẹni torí pé nǹkan kan bí a ti sàlàyé ẹ̀ ilmu ẹnu bá pè ní wàláì àgbákò ń bẹ lábẹ́ rẹ̀ kò sáwọn kò sí sọkúsọ tó wà lè kò síbi tó wà lè tó ara àti kò sí tẹ bá sọ fún wọn ní àwọn gbàdá ìtumọ̀ táwọn ń sọ àwọn gbàlá tọ̀dọ̀ kásù ni dàrẹ́ẹ̀tì ni àwọn gbàgbọ́ àbá ti bẹ́ẹ̀ ni làwọn bá fún fúnra yàwó mọ́mínú kámínú ìmáàlì ni wọ́n gbà pé àwọn ìjọ ànábì Nuhu káwọn mọ̀mìnì mọ̀mìnì ní gbogbo àwọn ìjọ ànábì Nuhu tọ́lọ̀ bá parẹ́ wọn ó dàrú pa wípé tábàjẹ́bẹ̀ apàdà máa ṣàlàyé bó lè ṣàlàyé kí parẹ́ wọn ọlọ́run àwọn bá tẹ̀ wọ́n rí sínú òkè ọlọ́run sínú òkè ọlọ́run náà wá tẹ̀ wọ́n rí ní torí ọlọ́ọ̀bà nítorí pé jẹ́ mùmíní ọlọ́ọ̀bà ní ká san wọ́n lẹ́sàn pẹ̀lú pọ́lọ́ọ̀bà àdékẹ́lá ọ̀tẹ̀ wọ́n rì sínú odò wáhádà odò wáhádà tó lùjú ní ọlọ́ọ̀bà àdékẹ́lá tẹ̀ wọ́n rì sí. ọlọ́ọ̀bà àdékẹ́lá rẹ̀ tí wọ́n sínú náírù alṣọ́bìl ìlàhí ọlọ́run tí wọ́n sínú iná inú iná ìfẹ́ tọ́lọ́run iná ìfẹ́ ọlọ́run tí wọ́n bọ̀ kéde iná tí máa ń jó ni. aláì ó ní iná sọ́lọ́ wọn bá ti wọ́bọ̀ náà iná fi ọlọ́run mi ọlọ́run tí wọ́n bọnú náà fi ọlọ́run ti ń jò bérebére bíbẹ̀ lọ́lọ́run bá jì wọ́n sí. bákan náà ọgbà wípé nítorí pé ànábì Harun ń pọ̀ fún ọba ní Israel ká se ṣe ẹ̀jú ká má ṣe ògèdèǹgbò màálù wípé kíkọ̀ sí ànábì Harun tó kọ̀ fún ọba ní Israel ẹ̀ àṣìṣe ló ṣe ọ̀dọ́ náà ọba màní kọ̀mẹ́kọ́ lọ́hùn màálù tẹ́fẹ́ máa ṣe nǹkan kọ̀mẹ́kọ́ lọ́hùn pé ìgbà tí bí tí fìràwọ̀ tí Musa dé ni Musa fi tako Harun tó pé Musa mọ̀ ikọ́ lọ́ọ̀ náà ni ògèdèǹgbò màálù yẹn ọwọ́ sọ ìdí tó fà á tí musa fi padà sí kíni tó ń padà gbó kíní yẹn ó ń torí pé wọ́n fẹ́ máa gbà yí pé òun nìkan lọ́lọ́run wọn ò fẹ́ gbà yí pé gbogbo nǹkan yòókù náà ọlọ́run ni wọ́n fẹ́ gbé ọlọ́run nìkan sára tó ń pé ọlọ́run gbogbo nǹkan tí ń bẹ lọ́lọ́run èyí ò ní musa ọ̀fẹ́ ká gbọ́yé pé ká má sọ pé eléyìí nìkan lọ́lọ́run tá a mọ̀ sí hmm, eléyìí nìkan kọ́ gbogbo nǹkan lọ́yẹ kẹ́ ìgbà kọ́ lọ́run ọlọ́run bó sànù wa wàláì irú àwọn ibùdó arọ́bí wọn wàláì àgbákò èèyàn ni wọ́n àgbákò àgbákò burúkú gbà ni wọ́n àwọn èèyàn ṣe wọ́n ṣe kún fún ìlàjẹ́ wọ́n fi musa ni wọ́n fi ń najú ni wọ́n fi wàláì wọ́n fi kún fún wọ́n fi ń ta yín wọ́n fi kún fún najú wọ́n fi ń ṣe fàájì ọlọ́ọ̀bù sànù wa. naam ọ pé àwọn àjọ ànábì nù wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe déédéé wọ́n dẹ̀ ṣe dọ́gbandọ́gba pẹ̀lú bó ṣe láwọn ò ní fi òòsà wọn lẹ̀ yẹn wàkọ́ọ̀dù látàzàrúnà àlè hàtàkùn wà látàzàrúnà wàdà wà látùwárẹ̀ wà láàrú bàrà ẹ̀rúkọ wà násọ̀rọ̀ wàkọ́ọ̀dù látàzàrúnà àlè hàtàkùn wà látàzàrúnà wàdà wà látùwárẹ̀ wà láàrú bàrà ẹ̀rúkọ wà bá ṣe láwọn ò ní fi àwọn òòsà wọn àwọn òòsà márùn-ún ta kálẹ̀ yìí bá ṣe láwọn ò ní fi ilẹ̀ yẹn wọ́n gbà pé wọ́n onye ó ní wọ́n correct sábàdúrà inshallah àmàsàlà ibi sọ nínú tíra rẹ̀ tó pè ní kùsùsù hikam. ó ní nítorí wípé gbogbo àwọn nǹkan tá à ń pátápátá wọ́n rẹpítẹ́ǹtì ọlọ́run náà ni ọlọ́run náà ni gbogbo àwọn nǹkan ń ọlọ́run ọlọ́run ọlọ́run lọ́kàn ọlọ́run kàn wá kìláàmù yẹn yahoo si yahoo gbogbo ọwọ́ ata ọlọ́run gbogbo ọwọ́ ata ni ọba ẹyọ gbogbo ọwọ́ ata gbogbo wọn. ó sì gbà wípé àná iná táwọn yẹn ọ̀dùnúbà ni kèsì azab in tó dùn kèsì yà àná ọ̀dùnúbà tó wà in tó dùn ní tọ́ wọ́n pẹ́ tẹ̀yìn bá tọ̀ wò èyí ò ní fẹ́ kú òun bẹ̀ mọ́ ni kìí ṣe yà ó sì gbà wípé kò sí èèyàn kan láyá àti kọjá kọ́lọ́ ọba àdékẹ́lá yọrù sí ni ọlọ́run bá sì ń kà gbogbo èèyàn pátápátá kò sí èèyàn kan láyé àbí kọjá pé ẹni tọ́lọ́ ọba yọrù sí gbogbo wọn báwọn ọ̀rọ̀ àdékẹ́lá dúró sẹ́nìkan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àti kèfèrí àti mùsùlùmí gbogbo àwa ta ẹni tọ́lọ́ ọba yọrù sí ni wa nínú àwọn àkídà rẹ̀ ní gbẹ́gbà pé anallahu subhanahu wa ta'ala la ya'lamu shay'an qabla wujudihi ọlọ́run ọba ò nímọ̀ sí nǹkan kan ọmọ nǹkan kan síwájú kí nǹkan tó máa ṣẹlẹ̀ ó dìgbà tí nǹkan yẹn bá tó ń ṣẹlẹ̀ sákọ́lọ́ tó máa ma ìwọ̀n ọlọ́run ti mọ nǹkan ṣáájú kó tó ṣẹlẹ̀ pé bí ó ṣe rí nù hmm, ọlọ́run ọ̀ma nípa rẹ̀ nígbà tí bá ń ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tọ́ba yẹn máa ṣe kí ẹ̀rí kí ni tó ṣẹlẹ̀ ah, báwọn náà lọ́rọ̀ náà tó báwọn náà lọ́wọ́ balẹ̀ kíláà ṣe ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ẹ́ nìyẹn ọ̀hàn sọ́lọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọbọ̀ wọn nímọ̀ ṣáájú nípa pé nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ kó tó kó ọlọ́run wa kò nípa àwọn nǹkan síwájú kí nǹkan yẹn tó ṣẹlẹ̀. ó sì gbà wípé huwa wujudul ilm tí nǹkan máa ṣẹlẹ̀ báyìí ó ní àtó ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ìgbà tí nǹkan bá tó ń ṣẹlẹ̀ ní ìmọ̀ nípa rẹ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe kíni ní ilẹ̀ ń ṣẹlẹ̀ ọjẹ́ fún ọlọ́run ni o àbọ̀jẹ́ fáwọn ẹ̀dá mi tí ò bá sì ṣẹlẹ̀ ẹ̀ lè mọ̀ láyé àtọlọ́run náà tẹ̀dá. ó ti gbà tán bẹ́ẹ̀ wùjúdù kulli shay'in huwa tarjamatun li wujudillah nígbà tó yẹ òun jẹ́ ìtumọ̀ fún bíbẹ ọlọ́run ni ṣé bọ́ ọlọ́run náà ní gbogbo ẹ̀ àtọ́lẹ́ pé gbogbo tí ń bẹ pátápátá náà tẹ́lẹ̀ náà ṣé bọ́ ọlọ́run náà ni járíjámà lọ́jẹ́ ìtumọ̀ lọ́jẹ́ àlàyé lọ́jẹ́ fún bíbẹ ọlọ́run kò tí yé báyìí sè so gbogbo àwọn kẹta òun ìgbẹ́ ọlọ́run làwọn náà lélẹ́ ìbáyìí ó ní àwọn nǹkan ó ní díẹ̀ nínú àwọn nǹkan tí um, kí là ń pè Ibn Arabi tó sọ nínú tíra rẹ̀ tó ń ti bá àwọn súfí lónìí wọ́n dẹ̀ tó máa pa Ibn Arabi bí ìgbà wípé ẹni ọlọ́run ni wọ́n dẹ̀ tó máa pè ní wòlíì tíra rẹ̀ sì wà nù tíra tó ń kà nítorí pé ìkánú àwọn ògbóǹtarìgì olùmọ̀ nínú ìlànà súfí òní Ibn Arabi. nàìjíríà wo ìbẹ̀rẹ̀ tíra rẹ̀ ìbẹ̀rẹ̀ tíra ẹ̀ ní fòsúsù ṣíkàmù yìí tíra yìí òun ni tíra tó ṣe ní ìparí gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe pátápátá bákan náà òun ni tíra tó ṣe ní tó kó gbogbo àkídà rẹ̀ jọ pé tíra tó òun kó gbogbo àkídà òun jọ pátápátá o tíra fòsúsù ṣíkàmù yìí oríṣiríṣi àwọn àgbákò olókùnrin tíra yìí. onye ní àmà onye ó náà níbi ẹ̀rẹ̀ tíra yẹn ni o níbẹ̀rẹ̀ tíra yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ tíra yẹn ó ní àmà báàbù ó àwọn ọ̀rọ̀ tájú sọ yìí. fàyín ni ọ̀rọ̀ àìsàn rasulullahi sallallahu alaihi wasallam mo bá ṣàrọ̀ tà. ó rí òun rí ànábì nínú muharram òun rí ànábì ní mẹ́wàá ìgbẹ̀yìn oṣù muharram mewa yìí mẹ́wàá ìgbẹ̀yìn rẹ̀ fil ashil akhir lòun rí ànábì sallallahu alaihi wasallam ní kẹfà ní ọdún ní ọgọ́rùn àti ni pé 627 hijira ẹ lòun rí anabi sallallahu alaihi wasallam ní ìlú Damascus òun fojú àwọn òun òun fojú ara àwọn rí anabi báyìí ní láì. ó ní wàbíyàbí yìí sallallahu alaihi wasallam òun wá rí anabi sallallahu alaihi oníwà ń bẹ̀lọ́wà nẹ́bí sallallahu alaihi wasallam abiyadihi sallallahu alaihi wasallam kìtàbù onítìrà kama ń bẹ̀lọ́wà nẹ́bí sallallahu alaihi wasallam lọ́jọ́ náà lọ́hùn fàkọ́lẹ̀ yìí àníbà wà sọ fún pé hàdàrà kìtàbù fùsùsì ṣìkàm hàdà kìtàbù fùsùsì àṣìkàm àníbà wà sọ fún pé tìrà yìí onítìrà fùsùsì ṣìkàm khudhu bàá bàtìrà yìí lọ́rùn mi wọ́n kúrò jù bí mú tí rà lọ sọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn sàǹfààní pẹ̀lú tọ́wà náà wọ́n sàǹfààní pẹ̀lú ẹ̀ dáadáa. فقلت السمع والطاعة لله ولرسوله وأولي الأمر منا أولو وقفوا الآن òun ti gbọ́ òun sì ti ń tẹ̀lé báyìí ẹ́ gbọ́ àsámi wà tọ́ra gbígbọ́rọ̀ sí lẹ́nu àti títẹ̀ láṣẹ àti títẹ̀lé ìlànà ń bẹ fún tọ́lọ́ ń bẹ fún ọba àtòjídẹ̀ rẹ̀ àtàwọn aláṣẹ inú wa kàmá òmìnirìnà ẹgẹ́ bí ọlọ́run bá àlejò ti pa wá láṣẹ inú alukur'an. Naam. Àwọn lẹ́yìn náà, òun wá tún àníyàn ṣe dáadáa. Òun tún àníyàn ṣe. Òun ṣe tẹ̀jìlídùn kọ́s. Gbogbo àwọn nǹkan tí yóò yẹ sínú àníyàn òun ṣe kí ni òun fọ àníyàn òun mọ́kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun sì ní hímà òun ní ìdí ẹ̀mí ara ńlámúre òun ní èròǹgbà tó ga ìlànà bronze harvard kitab wípé òun mú kíra yìí òun sì àfihàn rẹ̀ kàmà haddahu lí ar-rasul sallallahu alaihi bí anabi ṣe fi àlá rẹ̀ lélẹ̀ fún mi min ghairi ziyadatin wala nuqsan láì ní ṣe àlékún nǹkan kan nínú tírà yìí láì sì ní ṣe àyọkú mbẹ òun ó fi tírà yìí òun ó fi hàn sí gbogbo ayé eléyìí báyìí tá a bá lọ wọnú alfusus ẹ̀yà tírà ta pè ní fusus al-hikam tá a bá lọ wọ page forty seven eléyìí tí wọ́n píríǹtì ní Beirut ní Beirut tó jẹ́ anasima tó jẹ́ capital Lebanon ilé tó ń pé abúláhàlá àfífí tó ṣe tàkíkù ẹ̀ abúláhàlá àfífí tó ṣe tàkíkù ẹ̀ tàbí àwọn olùkọ́bà yẹn kọ́bà náà bá pírìtì ní Beirut tí abúláhàlá àfífí tó ṣe tàkíkù ẹ̀ ní page forty seven tíra yẹn abambẹ̀. nígbà tó tó wọ́n sọ ọ́ àwọn míì nínú tíra yẹn náà. قل فاقتصرت على ما ذكرته من هذه الحكم في هذا الكتاب على حد ما ثبت في أم الكتاب فامتصلت ما رسم لي أنا أنا فامتصلت ما رسم لي ووقفت عندما شد لي وأردت زيادة على ذلك ما استطعت فإن الحضرة تمنع من ذلك ó ní òun wá ṣe ìsọ̀rọ̀ òun gbéra àwọn ma òun rí síkara òun lórí nǹkan tó ń sọ nínú síra yìí lórí wípé hajj tí yẹn pé àwọn nǹkan tí ó rinlẹ̀ nínú umul kitab nínú Allahul mahfuz òun náà ni òun dira àwọn ilé lórí pé òun ò ní kọjá àlà nǹkan tí ó wà nínú Allahul mahfuz òun ò ní kọjá àlà nǹkan yẹn nípa nǹkan tó ń fẹ́ kó sínú síra yẹn. òun ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ìlànà tó ń gbé kalẹ̀ fóun lórí tíra náà pé kò ń dukọ tíra náà òun bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ìlànà yẹn. ó òun sì dúró ní àlàbí tí wọ́n ní kóhun dúró sí ó ní kódà tó wáyé kóhun bá gbèrò láti ṣe àlékún kankan nínú tó wà nù tírà yẹn yàtọ̀ fún kata nàbí wípé òun àti yàtọ̀ fún kata wà nínú Allahul Mahfuz tó ń bá gbèrò àti ṣe àlékún gan ó lóun ò ní lágbára àti ṣe gan ó ní kódà bóun fẹ́ fi kún gan òun ò lágbára àti fi kún nítorí wípé títóbi ànábì àti títóbi ọlọ́wọ́ tí ó gbé tírà náà léwu lọ́wọ́ ọkọjá títóbi àwọn méjèèjì pọ̀ fóun ó kọjú òun kúrò níbi kóun lágbára àti ti àlékún àbí ṣe àyọkọ́ fún mẹ́ ìyẹn ni pé tíra rẹ̀ yẹn àti Qur'an dèdè ẹgbẹ́ kan náà ni wọ́n nítorí Qur'an lè olè lékún ẹ̀ sì lè yọ kúrò mẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè dọ́gba rẹ̀ ẹ̀ lè yé Qur'an ẹ̀ sì lè yọ mẹ́

ìbàjẹ́ òun wọn ní òkú iron àlékù ìlọ́wọ́ inú ẹ̀ jẹ́ mọ́ àbájẹ́ àlékù òsìléwọ́ òsìlẹ́sẹ̀lẹ̀ sí jẹ́ mọ́ àbá alukur'ani jẹ́ mẹ́mbẹ́ ni adé yìí wàlá mìlfọ́lfì níwájú àti lẹ́yìn alukur'ani láíláí kò síbi tí àlékù àti àyọkúrò tó jẹ́ bàjẹ́ tó ti lè wọ́. torí pé ẹ̀ǹdínú mi rọ́bìlà hàmí ni ni ìtọ́wọ́ ọba àlékè lásọ̀kalẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wa ọba tó jẹ́ ọba gbogbo àgbáńlá yìí náà eléyìí báyìí ní nǹkan tí Ibn Arabi sọ nínú tíra yìí tábàlọ́wọ́ page fifty eight nínú tíra Hikam tọ́fà yàgbé irú tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà tí Abu Lahala àfihàn tó ti tàkìkù ẹ̀ tábàlọ́wọ́ page fifty eight níparí ó tún wá sọ nínú tí àwọn náà nípa fifty eight náà ó ní wàá rẹ̀ insha Allah أسرد منها في هذا الباب على قدر ما يقع به الأمر الإلهي في خاطري فكان هذا أول ما قل فكان هذا أول ما شبهت به من هذا من هذا الباب أني pẹ̀lú ògbó ọlọ́ọ̀ba pẹ̀lú mọ̀sí ọlọ́ọ̀ba pẹ̀lú sí ọlọ́ọ̀ba wọ́n máa kó wá nínú tíra yìí níbi báàbù tá a wà yìí ní òdiwọ̀n nǹkan tí ọlọ́ọ̀ba àlekẹ́lá pa òun láṣẹ látọ̀dọ̀ ọlọ́ọ̀ba wá àti ọlọ́ọ̀ba tí ọlọ́ọ̀ba pa òun láṣẹ bí kò wọ́n máa wí iná ni wọ́n máa wí ní gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba àdékẹ́lá fi sínú làákàyè wọn lòun wọn máa wí ẹnu tọ́lọ̀ ọba àdékẹ́lá dẹ̀ wí pé kóun wí náà lòun ò wí kò yára ní sìn nínú tíra yìí sòwò ń jẹ́ kó yé wa nínú bíbá yìí wípé tíra yìí o kò súnṣe ṣẹ́kàm tó ń kọ yìí tíra kan tó ń pé direct látọ̀dọ̀ ọlọ́ọ̀ba òun lòun ti gbà wá bákan náà òun dẹ̀ gbà direct látọ̀dọ̀ eléyìí láì jẹ́ pé wà ní pé gbogbo ọ̀rọ̀ tóun bá sọ nínú tírà yìí ọ̀rọ̀ tí ọlọ́run ọba àlíkẹ́ láti ó fóun direct látọ̀dọ̀ ọlọ́run ọba tóun kọ́ láti inú Allahu Mahfuz ni bákan náà gbogbo ọ̀rọ̀ tóun bá sọ sínú tírà yìí o ọ̀rọ̀ tóun gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi ni so ẹ wá pẹ̀lú gbọ́lọ́run ọba àmọ́ wá sàlàyé lọ fún wa àwọn nǹkan tó sọ nínú tírà yìí tọ́sọ yí pọ́lọ́wọ́ ọba àdíkẹ́lá sọ fún òǹgbé fóun sọ tó dẹ̀ sọ fún wa yí pé láti inú Allahul Mahfuz ló ti kọjá àdìdà rẹ̀ tó dẹ̀ sọ fún wa yí pàṣẹ sallallahu alaihi wasallam ló fún ní ló fún òun ní nǹkan yẹn. àwọn máa wo àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó kó tako àdìsọ́kàn mùsùlùmí tó yẹ sí pé téèyàn bá ilé téèyàn bá fi lè nírú àwọn àdìsọ́kàn yẹn ó gbìyàn jáde kó ní Islam pátápátá òun náà làwọn ọ̀rọ̀ tó ń sọ níbẹ̀ tó ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba kọ́ Ọlọ́run ọba ló wò tó ń ṣe àfitì rẹ̀ yípe nǹkan tó wà dédé tó wà nínú Allahul Mahfuz gan nìyẹn tó dẹ̀ ń ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé tíra tó ń gbà lọ́tọ̀ anábì sallallahu alaihi wasallam nìyẹn kódà wọn ní òun ò ṣe àlékún nǹkan kan bẹ̀ wọn ò sì ṣe àdínkù mbẹ̀ nítorí kódà wọn bá fẹ́ ṣe gan títóbi anábì àyítóbi ọlọ́run ọba yóò kọ̀ fóun láti má rí ṣe òun ò lè lágbára àti rí ṣe gan ó túmọ̀ sí pé gbogbo tó ń kọ́ ń bẹ̀ báyìí kò tà sí sí nǹkan tọ́lọ́run ọba àtànábì sallallahu alaihi wasallam ń gbélé wọn lọ́wọ́ eléyìí báyìí ó ní ọ̀rọ̀ tí ó lágbára tí Ibn Arabi tó sọ nípa fususil hikam tó bá jẹ́ pé Ibn Arabi ó bá sọ ọ̀rọ̀ míì mọ́ yàtọ̀ fún eléyìí nìkan ó tó ní nǹkan tó mú yàn jáde ní Islam tó bá jẹ́ pé kò bá sọ ọ̀rọ̀ míì mọ́ yàtọ̀ fún eléyìí nìkan tó sọ yìí eléyìí báyìí nìkan náà tó ní àwọn tó yẹ pé ó gbé yàn kó ní Islam nínú àwọn ọ̀rọ̀ burúkú òun náà ni torí pé òṣùṣù ṣíkàmù yìí ó ti ti ṣe dèdí ẹgbẹ́ kan náà pẹ̀lú Al-Qur'anul Karim ó ti ti ṣe dèdí ẹgbẹ́ kan náà pẹ̀lú Al-Qur'anul Karim nítorí pé Al-Qur'anul Karim ó sọ̀kalẹ̀ láti inú Lawhul Mahfuz sí sánmà ayé ní odidi ọlọ́wọ́ bá nígbà wá ní kí Jibril máa mú wáfà nàbì sallallahu alaihi wasallam níbàámu sí àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam sì lé nǹkan kan fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òyọ́ fún bẹ́ẹ̀ kódà bẹ́yàn bá tíráì kọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní lágbára àti ṣe nítorí bọ́lọ̀ ọba àríkà tó gbogbo ọ̀rọ̀ wọn àròyìn tí ń bẹ fún kur'ani yìí òun ni ibùdó arabi ló gbé fún tíra fún ṣíṣe ṣíkà ó fi tíra yìí ṣe dédé tíra ó fi ṣe dédé tíra fi ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀dá tó bá fi ṣe dọ́gbandọ́gba pẹ̀lú irú ẹni báyìí pẹ̀lú gbogbo ìpanukọ gbogbo àwọn olùmọ̀ nípa Islam eléyìí báyìí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu bí Ahmadu Tijani bóun náà ti sọ nípa Salatul Fatih nìyẹn àyè ẹ̀kọ́ ni pé innal marrata al-wahidata min Salatil Fatih ó ní tẹ́yẹ̀ bá ka Salatul Fatih ẹ̀yọ̀ kan péré tahdilu min al-Qur'an sittata alafi marra ó ṣe déédé ó ṣe déédé tẹ́yẹ̀ bá ka Qur'an nígbà six thousand tẹ́yẹ̀ bá ka dídí Qur'an nígbà ẹgbẹ̀rún mẹ́fà ìgbà yẹn ni ó tó ní ládàá yẹn ẹni tó bá ka sọ̀látùl fátì ẹ̀yọ kan tẹ̀sán pé sọ̀látùl fátì gan ó lóore ju alukur'an lọ nìyẹn lọ́dọ̀ ahmadu tijani kí ẹ má rò pé ìnáwó eh, bí nìkan sọ bẹ́ẹ̀ mú sọ fún yín pé ọ̀dà àwọn àwọn àwọn oníṣúfí bẹ́ẹ̀ bá di iná yìí lárọ́bí pẹ̀tẹ̀jẹ́ pẹ̀ àwọn ohun ẹ̀tí ẹ̀kí ń dìná rẹ̀ náà wọ́n tún máa dìfẹ́ndì ẹ̀ ní ẹ̀ sálẹ̀ dìná yà lẹ́nu ti dání bẹ́ẹ̀ oníṣúfí kan bá wá ta lónìí tó lóhùn ń dìná yà lẹ́nu ti dání wàláhì àwọn oníṣúfí yòókù wọ́n lè yín bá tàbí kọ́ yọ jáde kó ní Islam ní gbangba fẹ́ kí ahmadu tijani katakata ní sọ àwọn nìkan lẹnu wá gbà àwọn nìkan iná lẹnu wá gbà pé katakata ní ahmadu tijani sọ oníṣubí kan tó bá bọ́ọ̀dà tó bá dá o ìjọun ni ìjọun ló tún bá kó nu ṣubí ìlú àni ti ń jọ̀hún ní òfin sí òsè sufi ma ahmadu tijani dẹ sọ nínú jawaari màá ni pé inna marrata alwahidata min salati al-fatih tahjilu min al-qur'ani sittata alafi marra sittata alafi ka ẹyọ wóró sọ̀látùl fàtì kan ó ṣe déédéé kéèyàn ka quran nígbà six thousand tí ẹ ka whole quran tí ẹ ka odidi quran nígbà six thousand baba baba ní àṣẹ ni wàláì absolute one àṣẹ tí ò lábòmílà ni kọlọba kó sànù wa ahmadu tijani jẹ gbà wípé ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ wípé sọ̀látùl fàtì ìkan nínú àyà quran ni. a ni kágbà yìí pé nínú alukur'ani ló wà ẹ mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ bí ń takura wọn odidi kan ni sọ̀rọ̀tì ìfọ̀rọ̀tì jẹ́ náà kuran ó tún wá aya kan tó wá ju odidi kuran nìkan lọ nígbà six thousand sẹ̀mọ̀ ikọ̀ ọrọ ẹ̀jẹ̀ ti ń takura wọn báyìí nígbà tó pé bọ́rọ̀ yìí nígbà tó pọ́nrọ̀ èèyàn ni òkun kì í ni tòkọ́lọ̀ ọba àlekẹ́lá kọ́dà kí ó sànú ìkọ̀kan wa inshallah so àsìkò wa ti tán a máa tẹ̀síwájú lọ́la níbi tí a dé yìí inshallah lẹ́yìn eléyìí báyìí a máa bẹ̀rẹ̀ sí máa mú wa lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ eléyìí tí a ti là kalẹ̀ yìí pé Ibn Arabi sọ nínú Fususul Hikam so àwọn ọ̀rọ̀ wọ̀nyí a máa wá gbé yẹ̀wò pẹ̀lú gbọ́nà ọba a máa wá fi jọ ọ̀rọ̀ tí ahmed tijani sọ nínú àwọn tíra náà sọ́dọ̀ àwọn tíra tó ń bẹ yàtọ̀ fún jawahirul maani pé ahmed tijani dédé nǹkan tí ibùdó arọ́bí sọ yìí ahmed tijani náà ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n pọ̀ àwọn tán rí bẹ́ẹ̀ àtikọ́dà nílọrin nílọrin yí àwọn tán rí bẹ́ẹ̀ náà pọ̀ aláìyẹnìkan lọ́bọ̀ta èyí ò ti kú nísìnyí wọn lọ́mọ sẹ́wọ́ ọbọ̀ ta ńjọ kan ńjọ mọ́ yíjú ẹ̀ ni àwọn ẹni tí wọ́n ń retí ẹ̀ wọ́n àtètè rí ìgbà tí àwọn abọ́ta báyìí ó ní ẹyẹ èèyàn ẹ̀ máa ń tó ṣe méjì ló fi pẹ́ èmi àti ọlọ́run ó ní àjọ èmi àti sàtíà ó ṣe ń jàre èmi àti sàtíà ni àjọ ń ṣe ìfàǹfà mọ́ra wa lọ́wọ́ sàtíà fi yé mi pé màá lo àádọ́rin ọdún seventy years ó lọ wá sọ fọlọ́n kó kéré ìmẹ́kọ́ stroke lọ padà pa ó ti kú láìpẹ́ yìí ó kú ní ìsèkè ju bí ọdún mẹ́ta lọ stroke wàláì stroke lọ pa ó ń rìn ìyàtọ̀ lọ́wọ́ wájọ́ ń pa mára wọn lọ́wọ́ olùlọ́pàá tó ń fi pẹ́ ó ní àmọ́ ọlọ́run owó ọ̀padà àwọn ọ̀padà tún káwọn àgbà tọ́lọ̀ ń gbà tòun o sẹ́wọ́ntì wo ló dé ẹni náà wọ́n gbà yín ilé wa ń bẹ lọ́nà prison yard náà ọ̀nà prison yard nílé wọn òun náà mọ sẹ́wọ́ òjò ní gbogbo Ìlọrin nígbà nígbà tiẹ̀ títí ìdìse náà kọjá lókì tẹ̀ kò sọ́run lókì báàkì rẹ́kọ̀dù ẹ̀ títí ìdìse náà wọ́n máa ń sọ pé àwọn ọmọ sẹ́wọ́ wọn àkọ́dá kọrin náà pé àwa wa kẹ́lẹ́ kan èyí báyìí stroke stroke ló padà hẹ́lẹ́ mọ̀ so irú wọn náà pọ̀ dáadáa tá a máa ń sọ bẹ́ẹ̀ dáadáa wàláì tí wọ́n máa sọ bẹ́ẹ̀ pé àwọn ń ṣe fanfa kódà wọ́n sọ fún ọ pé wọ́n sọ fún àwọn èèyàn yìí pé bọ́lá ń bá lóun ò fáwọn ní nǹkan àwọn àti jàgbà lọ́wọ́ rẹ̀ tipátipá ẹ̀ ń kọ́ mọ́ sọ wàláì ẹ̀ sì ní à ẹ̀ ń gbọ́ ni ọkùnrin kan ń bẹ tí wọ́n dùn nàìjíríà láìpẹ́ yìí àwọn ìwé àjọpọ̀ wa pé àwọn jàgbà lọ́wọ́ ọlọ́run ti pàtìpàtì oyè kan ń bẹ tí wọ́n dùn nàìjíríà láìpẹ́ yìí ní níbi ọdún bíi méjì sẹ́yìn báyìí oyè kan ń bẹ tí wọ́n láwọn jàgbà mọ́lọ̀ lọ́wọ́ ti pàtìpàtì torí bọ́lọ́run bá lóun oníyọ̀ǹda kan fáwọn gan àwọn ti jàgbà mọ́lọ̀ lọ́wọ́ tí ọlọ́run bó sànù wa wàláì àwọn ẹ̀hàn náà pọ̀ láwùjọ wa gan kò sí nǹkan kan tó fà á irú àwọn òrùlé yìí ó ti fọ́n káàkiri sọ̀rọ̀ àwọn àlekẹ́lá yóò sànú àwọn èèyàn yóò jẹ́ kí yóò yọ wá kúrò níbi ìròyìn burúkú eléyìí rẹ pé ó ń dààmú àwọn èèyàn wọ̀nyí tó yẹ pé kò jẹ́ kí àwọn èèyàn dúró dé lórí ẹ̀sìn ọlọ́run ọba àlekẹ́lá àbẹ̀lọ́run ọba àlekẹ́lá kí yóò fi rírun àwa lórí burúkú ká tẹ̀lé. Naam so kó sì fi irọ́ àti ìbàjẹ́ kó fi hàn wá ní ìbàjẹ́ kó fi hàn aláburú kó jẹ́ ká lè sí ọlọ́lá ilaha illallah. Ah, so níparí wọn ni kí a rán àwa létí lórí ọ̀rọ̀ fíṣẹ̀gbé láì tí a ṣàlàyé fún wa pé a máa gbà inshallah so àwọn tí wọ́n gba fíṣẹ̀gbé láì náà so wọ́n máa a máa rí wọn tí wọ́n máa kọjá ní iwájú wa sọ̀kà tọ́lọ̀ bá àlekẹ́lá bá fún kálukú ní agbára sókè àfidá nǹkan náà tọ́lọ̀ bá àlekẹ́lá kó fi sínú mizanu hasanati kọ̀ọ̀kan wa ala ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah wa lakum. ولسائر المسلمين من كل ذنب سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته